látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu kọ́lọ̀ ń kó bá ní yọrùn sí ó sọ wípé ní Muhammad sallallahu alaihi wa sallam ń sàlàyé báyìí wípé dáúdáwí tí ń jẹ́ ẹ̀sìn nǹkan rọrùn ni ẹnìkan ní wá nínú nǹkan kan lè kókó nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà ń lẹ̀ mọ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdéṣe ìbẹ́nu sahih Bukhari sahih Muslim eléyìí ni ètò wa ètò àdínú yóò pọ̀ èyí tí àwọn ṣe kó wa àwọn ustaz Abdul Fattah Sarumi tí wọ́n ń darí tí ń jẹ́tọ̀ yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday ńrọ̀lẹ́ látago márùn-ún tago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nyí ìkànnì Barika royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ohun tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣéèkó abdulfatai sarumi sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three.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 gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà ànábì gbogbo ẹni tí ó ń tọ ìlànà ànábì tó fi di ọjọ́ ìgbé ìdàlù kẹyàmà gbogbo ala agbo abẹ́lọ́ gbogbo àwọn tí a dárúkọ yìí kọ́lọ̀ kó fi kẹ́yìn kó fi kárí gbogbo wọn. àwọn àti à ń gbọ́ ètò àdénà yóò sọ̀rọ̀ nù akéwà pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ̀rí ah, nínú yusrun eto tí a ń gbọ́ yìí oríṣiríṣi àwọn kọlù àbí pinni sí àkíyèsí òun náà ni mò ń rí lórí ọ̀rọ̀ kan tó ṣe pé ọ̀rọ̀ yẹn ní yìí tí èèyàn bá ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn àwọn ọ̀dà ẹgbẹ́ yẹn pé tàkìrò bayan àwọn wákìtì yìí wà hádà haram nǹkan tó bá yẹ kéèyàn sọ lásìkò kan téèyàn bá sọ fún àwọn èèyàn pàtàkì jùlọ fún ẹni tó bá jẹ́ni tí ó ń pèpè sí ojú ọ̀nà ọlọ́wọ́ ọba tó ń ràn sí kọ́lọ̀ kọ́mọ́ṣà tẹ́wọ́gbà kó sì jẹ́ kó jọ títí anabi sallallahu alayhi kó jẹ́ kó jọ ti àwọn sàhábà rẹ̀ ní tó bá ń jẹ́ nǹkan kéèyàn sọ lásìkò tó bá yẹ kéèyàn sọ téèyàn bá sọ ẹnìyẹn ń ṣe nǹkan tí kò dáa ẹ̀rí láti nǹkan bí ìjẹ́ẹ̀dógún ni mo ti ra súnkú ra súnkú ọmọ àwọ̀ àwọn ti tàwílò díẹ̀ nítorí àwọn ẹ̀tọ̀rọ̀dọ́t yẹn pé àwọn nǹkan kan tó ń jẹ́ kọ̀déyà sáà àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó ní í ṣe pẹ̀lú nǹkan tí ó ń jẹ́ nǹkan tó ń jẹ́ current affairs àbí ká ní pé kọ̀díyà sá àwọn tó ń ṣẹlẹ̀ ní àwọn contemporary issues tó ń ṣẹlẹ̀ so òun ló jẹ́ kí n máa kú lórí ọ̀nà tí mò ń bá lọ ẹ̀rẹ̀ ó súnmọ́ kí mo ti padà síbi ọ̀rọ̀ mi náà lónìí àmọ́ pé mo fẹ́ padà síbi àwọn ọ̀rọ̀ ẹ̀rí ya ọ̀rọ̀ tí mo sọ páwọn èèyàn ń pè mí lóríṣiríṣi lọ́dẹ̀ ṣàlàyé fún pé akin ah, mẹ́nu kan o òun náà ni pé nǹkan kan tó jẹ́ pé nǹkan yẹn nínú ẹ̀sìn yìí so wàláhì kò ní ẹsẹ̀ ńlẹ̀ bó ṣe lè wò àwọn èèyàn sì ń omi sí ẹ̀rí wọ́n sì ń fẹ́ fi gbòǹgbò rẹ̀ à nǹkan tí igi ni kí wọ́n á gbé igi òpó náà kí wọ́n igi tí èèyàn gbé tó jẹ tó nípìnlẹ̀ láti lẹ̀ so òun náà ní ọ̀rọ̀ mọ́wúlìd ṣíṣe ọ̀rọ̀ mọ́wúlìd ṣíṣe mọ́wúlìd ànábì pàǹṣà ẹ̀yà ọjọ́ bíi ànábì ẹ̀rí ọ̀rọ̀ tó ṣe pé lọ́dọọdún báyìí náà ni àlàyé máa ń wá lórí rẹ̀ tuta báyìí ti sọ báwọn tọ̀ màṣáláàmù àti ṣètò wa náà nìyẹn tó lè yáhìá mọ̀nà ẹ̀yà ń bẹ́yìn náà wọ́n yáhìá lẹ́kùnmọ́nà hálàkà ń ẹni tí ó bá gbọ́ yóò gbọ́ ẹni tí ó bá ní gbọ́ ọmọ bá gidi lọ àmọ́ ti ẹ̀ clear alhamdulillah pé bí ọlọ́run ṣe ní kí àwọn èèyàn máa sọ pébí kìíní yìí ṣe rí de pé kọ̀ lẹ́sẹ̀ lẹ́nu ẹ̀sìn àwọn tí wọ́n ń ṣe náà àwọn náà ń jẹ́wọ́ àwọn nǹkan kan ẹ̀rì wọ́n ní àwọn mọ̀ pànàbí ò ṣe ó dùn mọ́ wa báwọn ẹ̀hẹ́n ṣé náà pànàbí ò ṣe ẹ̀sìn pànàbí ò náà lẹ́yìn ń ṣe àbí wọ́n làwọn mọ̀ pàwọn sọ̀hábà ò ẹ̀hẹ́n ẹ̀sìn táwọn sọ̀hábà lẹ́yìn ń ṣe ẹ̀rì báwọn challenge yín síwájú ike àìmọ̀ ẹ̀rì àwọn àyímọ̀ ìmámù Málíkì ìmámù Abu Hanifa ìmámù Shafi'i ìmámù Ahmad bin Hanbal gbogbo àwọn àyímọ̀ yìí àtàwọn àyímọ̀ míì náà gẹ́rù mọ̀ṣòfòrin tí wọ́n gbajúmọ̀ ǹjẹ́ wọ́n ṣe mọ́lúdì wà láì ìsìlẹ̀ náà ni pé wọn ò ṣe é ń pẹ́ ẹ̀sìn pé gbogbo àwọn tí ń jà wá ṣáájú yín tí wọ́n mọ́nú ẹ̀sìn náà lẹ́yìn ń pè lẹ́sìn so kí n wá wá tamọ́ àtàmọ́ káàkiri káwọn náà mọ̀ kí bídíà ni àwọn bídíà tó dá ní gbogbo yìí nǹkan kí nǹkan ní jẹba wọn kí wọn ní ìgbẹ́ ni àmọ́ ìgbẹ́ tó mọ́ ni ìgbẹ́ tí mo mọ́ so òun náà ni pé ṣe rí ọ̀rọ̀ maulid aláyẹn tó yẹ kí n kálukú kọ́ mọ ihun tí kinní yẹn bò ló ṣe bá dé ẹ̀rì kí mo ṣàlàyé pé gbogbo sẹ́ńtúrì àwọn sàhábà àwọn tàbí òun àwọn àyèmọ̀ gbó wọn yẹn yẹn wọn bò kọ́ni wọn mùsùlùmí gbọ́ àwọn àyèmọ̀ yẹn kò sẹ́ni tó mọ̀ ọ́n mọ́ ti ń jẹ́ mọ́lídìí kọ́ra àwọn ọ̀gbọ́ orí pé mọ́lídìí nàbí mọ́lẹ́dì nabi ọjọ́ bíi ànábì àkọ́kọ́ ni pé aláǹ tó ń bí yín àti pé sí ọjọ́ kejì lánàá bí làwọn ànábì ànábì kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ nínú ọ̀tàn tó fẹsẹ̀ múlẹ̀ ìjọ yẹn lànábì kú ní aláyẹyẹ ọjọ́ kú ànábì lẹ́ ń ṣe ṣé ẹni tí mo fẹ́ mú ọ̀rọ̀ yìí wa oníkọ́rọ̀ yẹn kọ́ mọ́ wá dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀tàbà léwọ́n ní sọ́lọ́tò gọ́fìr tí wọ́n bá gbé láti bí bóyá bí àyà bóyá twenty one ọlọ́run bá ní walaqad arsalna Musa bi ayatina wa sultanin mubin àwọn ọlọ́run bá rán nàbí Musa níṣẹ́ pẹ̀lú àmì àti ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ila Fir'aun wa Hamana wa Qarun aransi Fir'aun aransi Hamana aransi Qarun ẹ̀rí ìgbà tó ń jíṣẹ́ fún wọn tánàbí Musa jíṣẹ́ fún wọn qalu sahirun kazzab ẹ̀rí àwọn òpùrọ́ wọ́n ti ń pa ànábì ọlọ́run pópùrọ́ ni àwọn òpùrọ́ ti ń sọ pé ni níta wí fún un ẹ wá wo kẹ́tí mo fẹ́ lò ní pé ìgbà tọ́rọ̀ yẹn wá ń lọ hmm. tó di pé mọ̀ náà ni pé ẹni tó bá gbé òdodo lọ́wọ́ tó gbé súnà nẹ́bí sọ̀lọ́ ọ̀sẹ́lẹ̀mù lọ́wọ́ tó tá a bá lódodo wàláì súnà nẹ́bí sọ̀lọ́ fìràún wá ní ọ̀kọ́lẹ̀ fìràún zẹ̀rú ní àkùtùlù musa ó ní ah ẹ fi mílẹ̀ máa pa musa ni ẹ̀rì ìgbà tó gbìyànjú gbìyànjú ó wá tamọ́ àtamọ́ kò rí mọ́ wá ní pípa lókù tó wọ́n pa musa wá ní wàlẹ̀ yẹ́ dẹ̀ ìrọ̀ bà mo ti ẹ̀fẹ́ kó pọ́ lọ́wọ́ bá rẹ̀ wá gan inni akhaf ẹ̀tún wò ẹwu ẹwu ẹwu ẹwu ọ̀rọ̀ tí ò da bí ṣe ń jáde lẹ́nu alábòsí ó ní inni akhaf an yubaddila dinakum wà ní ẹ̀rù ń bà mí àfẹ́ kọ́mọ dẹ́sìn irú mọ́ wa lọ́wọ́ aw yudhiru fil ardil fasada àbí kọ́mọ di pé wà gbé aburú kọ́mọ mọ́ saburú lórílẹ̀ ayé ẹ wọ aláburú èèyàn ẹ wọ ẹni tó gbé irọ́ lọ́wọ́ tó sì ń dìde láti máa ta kò dodo síbẹ̀ náà ni ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe mọ́lúdì yìí ó kílẹ̀ pé rán lẹ́gbẹ́ lọ́wọ́ àmọ́ wọ́n lẹ́yìn láti fẹ́ takò wọn àwọn aláwọn kan tí wọ́n nífẹ̀ẹ́ ànábì àwọn kan tẹ́kọ̀ lórí ànábì wọ́n ní àwọn ṣe mọ́lúdì ànábì mọ́ ìfẹ́ ànábì làwọn á ní débẹ̀ wọn ṣe bá nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam sèyẹn máa ń tẹ̀lé ìlànà rẹ̀ ní ẹ̀rí táwọn náà bá múra wọn ni ànábì ẹ̀mọ kan tẹ̀lé àwọn lẹ́rìí mólúdì ìkílẹ̀ rí ẹ̀ wọn lànàbì máa ń gbà ẹjọ́ mọ́ndé wọ́n yà yín náà bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀ máa gbà wẹ̀ àtàyẹyẹ lànàbì ń ṣe ẹjọ́ mọ́ndé mọ́ndé ni ṣùgbọ́n táwọn ṣe ayẹyẹ ẹjọ́ mọ́ndé mọ́ndé àwẹ̀ ló máa ń gbà ẹ̀yin náà máa gbà wẹ̀ so òun náà ni pé mọ́lì ànábì sallallahu alaihi wasallam kú tán nǹkan bí ọgọ́rùn-ún mẹ́fà ọdún náà ni mọ́lì ní kọ́ira ní kọ́ira ó ti kọ́ bẹ̀rẹ̀ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní erbele irú kẹta ń pè ní erbele ó padà kú wàtó wáyé rẹ̀ nìkan ọba tó gbèdìde ní kọ́ira ní kọ́ira yìí náà ní ẹ̀wọ̀n kìí ṣe Madina o kìí ṣe Mọ́kà o kọ́ira náà ti bẹ̀rẹ̀ rẹ̀ ọba àwọn lọ́wọ́ gbèdìde ọba kan alimọ́tòfàr wọn lọ́wọ́ pa màálù ọ̀pẹ ẹran ọ̀pá gbogbo ẹ̀ ẹ̀rí báyìí ẹ̀sìn so àkọ́kọ́ náà kì í ṣíjọ́ tánàbí jọ́bí ànábì lẹ́yìn ṣe mọ́lúdì ọjọ́ kejì lára ànábì jáde láyé inú Rabiul Awwal ìjọ́ tánàbí ó yẹyẹ kú ànábì lẹ́yìn ṣe tẹ́ ẹ̀ bá mọ̀ o tòótọ́ apá ayẹyẹ kú ànábì bá ní ẹ̀yà sọ fáwọn èèyàn pé à ń ta ayẹyẹ ọjọ́ tánàbí kú ẹ̀ mọ́ pé ní mọ́lúdì mà àyèmọ̀ kánlá nìyẹn so òun náà ni pé àwọn akéwì sọ fún yín pé ànábì sallallahu alaihi wasallam kò tiẹ̀ mọ tí ń jẹ́ ayẹyẹ mọ́lúdì kọ̀ mọ́ àwọn sábà rẹ̀ ọ̀mọ́ kílẹ̀ ń wá kiri nílẹ̀ lẹ́yìn náà wà ní tẹ́ bá sọ fún wọn pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́yìn táwọn ń fún yín òun náà ni pé kàyífì àmọ́ olùdí ẹ̀sìn tí èé ní bóun náà ṣe ń ṣe é wò nù bóun náà ṣe ń ṣe mólúdì gẹ̀gàn eléyìí lè ní àwọn kíkọ̀ọ́ láti eléyìí láwọn ń gbà eléyìí láwọn ń ṣe dáfílà eléyìí láwọn ń ṣe àwọn fàyẹ̀ ló ń jẹjẹ ẹ̀sìn tí ò ní kàyífìyà àsìkò wo ni mólúdì ẹ̀sìn tí ò lásìkò tí kí gbogbo èèyàn ní eléyìí ní èmi ìsìnkú láàárọ̀ eléyìí ní ìsìnkú so ẹ so irú tẹ́ẹ̀fì máa ń mú àwọn tẹ́ẹ̀fì máa ń dá àwọn àpàǹpà ẹni àwọn ẹ̀rọ ẹ̀sìn bí wọ́n ti máa ń dá àmà náà tí ẹ̀ ní rójú tu kúbùrà yín ṣe gan ẹ̀dá kò ń jòlá ẹ̀rí kẹ́nìkan fa kúbùrà ṣe ń kírun rí ń jòlá ẹ̀rí kẹ́nìkan fa àwọn Ramadan rí sàmọ́ ọ̀rọ̀ múlù tí ọ̀lẹ́ṣẹ̀ ńlẹ̀ yá àti ní fi yín lọ́rùn lẹ̀ àmọ̀ ṣàlàyé rẹ̀ náà ni abáyé ti sétọ̀ agbẹnu lọ àtùmọ̀ bá ti wá lọ́nà tòun náà ni kí gbogbo ẹni tó ń bá ń ṣe mọ́wólídìí ànẹ́bí sọ̀rọ̀sọ́lá tí bá ń sọ pé ẹ̀sìn ọlọ́run lòun fi ń ṣe yàní nozim odelila àtùmọ̀ pọ̀ ya mẹ́rin wá mẹ́rin tó fi ń ṣe wá já ọkọ̀ ń so ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam kò gbọdọ̀ gbìyàn débi kí ọmọ lọ lè dáadáa kúdà kalẹ̀ nínú ẹ̀sìn so bákan náà mọ́wúlùdì ti ṣe kò kì í ṣe ìlànà ti àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni pẹ̀lú lè ń kọ́ ṣe àwọn èèyàn tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ bíi Christmas yẹn ni pé ànábì yẹn ń sá àwọn tí wọ́n ń láwọn tẹ̀lé ànábì yẹn ń sá tó Christmas lẹ́yìn mùsùlùmí náà lọ lè ń lẹ́yìn náà lọ lè ń kọ́ ṣe wọn ànábì ni man tashabbaha bi qawmin fa huwa minhum mùsùlùmí tó bá ti ń kọ́ òun náà dára wọn nù so ẹtì ànábì ti gbé ìlànà ti ẹ̀ wá kó tó jáde láyé ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ti pé gbogbo ẹni tí ń ṣe mọ́lódì ní tí ń sọ fún ànábì náà ni pé lẹ́sàn-án hàlù rẹ̀ pé ànábì sallallahu alaihi wasallam ò jíṣẹ́ pé wọ́n yẹ kó o fún wa ní mọ́lódì ìgbà tó wá fún wa yìí àá wá rí i pé ẹ̀sìn ni subhanallah alazim torí eléyìí ó le gan so ibi tí mo fẹ́ lọ́kọ́ ẹgbẹ́ mo ṣàlàyé mo kàn ra bàbá ìtì ẹ̀ nìkan kí gbogbo ẹni tí ẹ wà lórí pé tẹ mọ̀ pé kíní yìí kò sọ́nà ń bẹ̀ wàláyé ẹ̀sìn jẹ́ kó ti wọn da lójú náà pé kò sọ́nà ń bẹ̀ náà ni ni mo lóde ìṣe kò kí ń ṣẹ̀sìn ọlọ́wọ́ bá kò kí ń ṣàpẹẹrẹ ìfẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam lẹ́yìn náà rí tẹ́bá tó bẹ̀rẹ̀ ayẹyẹ irú ayẹyẹ wo ni wọ́n ń ṣe fún wọn tó ṣe pé gbogbo ọjọ́ ọjọ́ gbogbo ọjọ́ ayé wíkẹ̀ndì wíkẹ̀ndì wíkẹ̀ndì wíkẹ̀ndì wọ́n mọ̀ ṣe fún ọ ẹ̀rẹ́ léèlédé orí lóun ó sì ń jọ méje léèlédé orí lóun ó sì ń jọ mẹ́ta wà ní mo ti ẹ̀gbọ́n kan ó ní pé tó fi mú un tóun fi fẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣe mú rí ọlọ́jọ́ méje ǹjẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ wà láì oṣù ti wà báyìí náà rẹ̀ ohun tóun fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó ní pé òun lọ sí òun gbọ́ pé bàbá eléégún kan máa ń ṣe eégún fún ọjọ́ méje òun wá wọ pé hé ìyẹn ń sọgún ọ ń sọdún eégún fún ọjọ́ méje nínú ọbẹ̀rẹ̀ ọdún mólúdì ànẹ́bì fún ọjọ́ méje ẹ̀dá kan ẹ̀wò síbi ẹ̀ sí máa ń sẹ̀sìn ọlọ́run àwọn èèyàn sì tẹ́wọ́ gba abẹ́ náà ó ti bẹ̀rẹ̀ yìí ń ṣe bẹ́ẹ̀ náà gbogbo eléyìí lẹ́sìn máa mọ̀ pé nǹkan kí nǹkan ni mò ń béèrè pé báwo náà ṣe máa ń ṣe mólúdi ẹ̀ ṣàlàyé fún wa àwọn akẹ́mẹ́ tó ń gé kéèkì mólúdi nìsín ṣé ànẹ́bí náà tó lẹ́yìn tó àwọn akẹ́mẹ́ wọ́n tẹ pósítà ṣé pósítà ara ẹ̀sìn ànẹ́bí náà nìyíhun tó ẹ jẹ́ wọn ti ń ṣe yín kẹjẹ wọ tó akẹ́ bá fẹ́ mọ kó jọ tó pẹ́ fẹ́ lọ́ǹtì ẹ̀ fẹ́ kó jọ ọ̀tọ̀ ẹ mọ́ lọ mọ́pẹ́ sí ọlọ́run lẹ́fẹ́ ṣe ẹ mọ́ lọ kẹ́ mólúdi lẹ́fẹ́ ṣe so eléyìí náà nìkan a fẹ́ kó yíra tọ̀ kí mo bá ọ̀rọ̀ tí mò ń bá lọ tí ọ̀rọ̀ tí mò ń bá lọ náà ni àwọn nǹkan tó ń jẹ́ nǹkan èèwọ̀ tó ṣe pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ṣe èdè rẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ṣe tó mo wá ń ka kúfúrù pé kéèyàn ó ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba tí mo ti ṣe àwọn aburú tí ń bẹ níbi ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run pé tó bá ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba tó bẹ lè kú sórí ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ẹni yẹn kò lè rí àánú ọlọ́run ọba o kò lè rí àánú ọlọ́run mo tó wá bẹ̀rẹ̀ sí ní mú ọlọ́run òsì lè ṣàforíjì fún bọ́n ṣàdúrà fún àdúrà yẹn lè gbà ẹni tó bá jẹ́ kẹfìrí tó kú sórí kẹfìrí yẹn wọ́n bá wọn gbọ́dọ̀ kírun sí la ẹ gbọ́dọ̀ wẹ̀ kódà ẹ gbọ́dọ̀ wé láṣọ gbé sí máa wé mùsùlùmí láṣọ so àwọn ewu tí ń bẹ ń bẹ lélẹ̀ yìí so ara àwọn kúfùrù tí wọ́n ṣẹ́kù ẹ̀rí pé mo ti ka kúfùrù tẹ̀kìrì kí wọ́n pọ̀ lọ́wọ́ ọba so àti kí n yóò pe nǹkan tó ń jẹ́ òdodo tó clear nínú inú al-Qur'an nínú hadith anabi sallallahu alaihi wasallam kí n yóò pe pẹ́rọ́ ni so kúfùrù shak mo ti kàyé òun náà wípé ọmọ ṣiyèméjì lórí nǹkan tó rinlẹ̀ nínú ẹ̀sìn ọlọ́wọ́ ọba mo ṣàlàyé rẹ̀ torí tí wọ́n fẹ́ mẹ́nu kan lónìí òun ní kúfùrù as-sabbi wal òun ni kẹfìrí tí yẹn máa ń Allahu akbar kéèyàn ó bú nǹkan kí táwọn ní kéèyàn ó bú nǹkan ìfà àbùkù fẹ́nu àbùkù kankan ní jẹ́bà ń kéèyàn fẹ́nu àbùkù kankan tó òun náà ni à ń yẹ sẹ́hìn sẹ́hìn mùsùlùmí àwọn yẹ tó bẹ̀ ṣé à ń mìn dín nìlá kéèyàn máa bú ẹ̀sìn ọlọ́run hmm. àbí kéèyàn máa fi ẹ̀sìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ tó nǹkan tó ṣe pé mímá hùwà màálùmù mi nà dín níbi dọ̀rọ̀ rọ̀ nítorí ẹ̀sìn mọ̀ pé kíní ni tí wọ́n pè ẹ̀sìn ọlọ́run ni kí wọ́n máa máa bu kí wọ́n máa fi nǹkan yẹn ṣe ẹ̀yẹ nítorí ọmọ pé ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí bí kúrá yẹn yẹ̀yẹ́ tó ń ṣe yẹn bí àwọn ń ṣe pẹ̀lú ẹnu ní tó ń fẹ́ sìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ àbí nǹkan kan tó jẹ́ nǹkan nínú àwọn àpẹẹrẹ ẹ̀sìn ọlọ́run àbí tó jẹ́ àpẹẹrẹ ẹ̀sìn súnà nẹ́bí sallallahu alaihi kí wọ́n fi ṣe yẹ̀yẹ́ bí lápèjúwe kéèyàn ọmọ wo pé ẹ̀yin tẹ́ ń kírun ẹ̀ ń forí sọlẹ̀ ẹ máa torí gbálẹ̀ ẹ máa torí gbálẹ̀ ṣàǹkó ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pé èèyàn ń fi ẹ̀sìn ọlọ́run ṣe ẹ̀yẹ́ nù ẹ̀sìn lọ́ọ́ lórí ẹ̀sìn lọ́ọ́ lórí sọlẹ̀ sọ irú àwọn nǹkan báyẹn ó lé o ó lé o fún ẹni tó bá jẹ́ mùsùlùmí kó máa dánrù rẹ̀ wò àbí tí yẹn mà àbí àwàdà lèyàn tiẹ̀ ń ṣe kí ọmọ wa ṣe àwàdà burúkú ní tó epo ó sì ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run àbó ní í ṣe pẹ̀lú ọlọ́run àbó ní í ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam kí ọmọ fi ànábì sallallahu alaihi ṣe ẹ̀yẹ́ àbí ẹ̀sìn rẹ̀ àbí nǹkan kan nínú súnà nẹ́bí sọ̀lọ́ nínú ẹ̀sìn nínú súnà sánẹ́bí sọ̀lọ́ fọlá ní ká máa ṣe tó pé nǹkan yẹn ó sì yí ẹni tí ń sọ pé ah súnà nẹ́bí mi kódà bí òyí ẹni yẹn ó léwu láńlá fún un tàbí kí ọmọ bú ẹ̀sìn irú ẹ̀sìn ó lélẹ́ yìí irú ẹ̀sìn ó lẹ́yìn sìn yìí ẹ̀sìn tó pé ọmọ mú yín tí ò ní mú yín tí ọmọ mú yín rí bí arúgbó ẹ̀sìn ah wàhálà kó jẹ́ pé ìsìláàmù lè ń sọ̀rọ̀ ló ń sọ nípa rẹ̀ báyẹn àbí ẹ̀sìn tó pé mutakhallif yẹn yẹjà lè sáré mutakhallifan ẹ̀sìn tí ọmọ fàyà sẹ́yìn subhanallah irú àwọn nǹkan báwọn ọ̀rọ̀ tó lé ní o ìgbọ́dọ̀ máa dédìí àwọn ọ̀rọ̀ ẹnu tó ipò máa ń jẹ́ in tó máa ń sọ̀yàn di kìfìrí ni kò náà ń pè ní kufru sabbi wal istihza ìmọ̀ bú ẹ̀sìn ìmọ̀ fi ẹ̀sìn ọlọ́run ọba ìmọ̀ fi súnà nabi sallallahu alaihi kí wọ́n máa fi ṣe ẹ̀yẹ́ so àwọn àfáà wọ́n máa ń mú àwọn ẹ̀rí wá hmm, wọ́n lọ́wọ́ ní sọ́dọ̀tò tauba tọ́ba lọ́wọ́ ní àyà sixty dé sixty so ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ pé a'udhu billahi minash shaitani rajim wala in sa'altahum ليقولن إنما قلنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا فقد كفرتم بعد إيمانكم sẹ́rí ara yẹ̀yẹ́ bákan náà ni ọlọ́wọ́ bá ní à kí ló ṣẹlẹ̀ ní pé àwọn sàhábà wọ́n ń darí ogun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ kan bóyá gẹ́gẹ́ Tabuk bàtọ́ ń darí bọ̀ ní ọ̀kan náà àwọn mùnáfìkì tó darapọ̀ báwọn mùsùlùmí bó ti bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ nu ní bá ń fi ẹ̀sìn Islam ń fi ànábì sallallahu alaihi ń fi àwọn sàhábà ń fi wọ́n ṣe ẹ̀fẹ̀ kò fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹni kí ní sọ ó ní ma ra'aytu mithla qurra'ina arghabu butunan wa ajbana 'inda al-liqa ó ní ah ẹ̀rí ó ní ìfẹ́ rí ẹni tó lójo tó lójo tó fẹ́ràn oúnjẹ tó àwọn àtọ́ntẹ̀lá nàbì yìí àtànàbì yìí náà mithla qurra'ina àwọn tó mọ láwọn ń kéwì ẹ̀rí báwọn ẹni pé àwọn tó mọ láwọn ń ké Kùránì ẹ̀rẹ̀ pàwọn sọ̀hábà tànàbì ẹ́ eh, ìgbà tí sọ̀hábà kan gbọ́ oníkazab wà ìnẹ́kẹ mùnáfìkùn ó ní òpùrọ̀ ni ọ́ mùnáfìkì sì ni ọ́ yẹn ni pé aṣojú sẹ́yìn ni wọ́n yìí ọ̀sákálá sókóló ni wọ́n yìí òṣèkúsẹ́ yẹn ni ọ́ mùnáfìkì ni ọ́ ó ní lọ́ọ́ lè sọ̀rọ̀ ẹ̀fà nàbì sallallahu alaihi wasallam وقبل أن يصل إلى النبي صلى الله عليه وسلم قد سبقته الآية قد دعا النبي آيات دي so ìgbà tí ọ̀rọ̀ tó ti di kó ti gbọ́rọ̀ ohun tó ti lóun fẹ́ lọ sọ fáànù nẹ́bì tó abájí lọ fẹ́ lọ sọ fáànù nẹ́bì ni mùnàfíkì ti mú àwọn excuse oríṣiríṣi wá pé à ah, èmi ò mọ̀ serious ìmọ̀ ń ṣàwàdà ní à ah, èmi ò mọ̀ kọ̀rọ̀ ń kùn ẹ̀rí báwọn oṣù mọ̀ sọ lónìí níta ń ṣàwàdà tó pé ẹ̀sìn láwọn fi ṣe ẹ̀yẹ ẹ mọ̀ fi ṣòkòtò àwọn èèyàn sí ẹ̀yẹ kí àwọn tí ṣòkòtò wọn ò tó lẹ̀ ṣe pé inú súnà nẹ́bì ni àwọn ṣòkòtò tẹ́fẹ́tẹ́fẹ́ wàláì ọ̀rọ̀ yẹn le wàláì ọ̀rọ̀ tó le ni àbáwọn oníjàbù tó mọ̀ sí jàbù òṣì káàkiri ọ̀rọ̀ nínú gbọ̀nyìn ẹ wo ọ̀rọ̀ yẹn le gbogbo àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn báyẹn ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn báwọn wàlá ò lè tó kéèyàn ọmọ sọrú ẹ̀ lẹ́nu lọ́lọ́run wa ni ẹ̀ wàlá insa eltahu ọlọ́run sọ fún ànábì inú sọ́lá tàwọ́bà sixty five six sixty six ọlọ́run ni tẹ́ ẹ bá ń bí wọn pé irú kílẹ̀ ń sọ yìí làyàkùlùn tí wọ́n mọ̀ sọ fún wọn ni pé iná bá kú lónà kúndù wà lálẹ́ àb wọ́n làá kan ṣàwàdà ni àákan ṣeré ni ọlọ́run ni kúlù wà nábì sọ fún pé abillahi sọlọ́run wa ayatihi àyà ọlọ́run wa rasulihi òjíṣẹ́ ọlọ́run kuntum tastahzi'un lẹ́yìn fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀ ń fọlọ́run ṣe yẹ̀yẹ́ ẹ̀ ń fi àyà alukur'an ṣe yẹ̀yẹ́ ẹ̀ ń fi anabi sallallahu alaihi wasallam ṣe yẹ̀yẹ́ hmm, olúwa ní la ta'taziru ẹ má wulẹ̀ wá àwíjàre kankan mọ́ ẹ má rojọ́ tí ẹ síríọ̀sì ẹ kákún qad kaffartum ba'da imanikum ẹ ti di kèfèrí ẹ di kèfèrí bí táwọn afáàfin máa ṣàlàyé nìyẹn pé ìyá máa di kèfèrí látara àwàdà látara ẹ̀fẹ̀ yẹ̀yẹ́ náà ni nítorí bá ti mọ̀ pé sí ọlọ́run lélẹ́yìí èyí máa ń fi nǹkan yẹn ṣe ẹ̀yẹ́ torí ìtumọ̀ ẹni pé yẹn ń bú ẹni tí yẹn bá ń fi nǹkan kan ṣe ẹ̀yẹ́ òun bú nǹkan yẹn nìyẹn òun fàbùkù kàn án so òun náà ní pé àwọn mùsùlùmí ẹjẹ káwọn lè ṣọ́ra wa bákan náà àwọn yẹ̀yẹ́ yẹn tó pọ̀ táwọn yẹn máa ń ṣe ayé máa ń fi ẹlòmíì lè mú àyà kùránì báyìí yóò sì mọ tu ní tukutu àwọn yóò mọ wá rẹ́rìn-ín àbí kí wọ́n mọ ní ẹ̀rí ọlọ́run bá dákọ̀ pàkátà nú àyà kùránì kẹwàá mú pàkátà jáde nù kùránì bákà bákà lọ́lọ́run bá ń sọ fá bákà ọmọ tó bá jọ ẹni tó bá jọmọ lọ́rùn yóò mọ tí ń sọ yìí wọ́n ní ńlá awọ́lá bẹ́ẹ̀ tí wúdi àlè nẹ́ẹ̀sì lálẹ́dí yìí bá kátà kọ́lá àwọn àfa àgbà àwọn àfa àtọ́jà àwọn àfa ńlá nàmọ́ ń dẹ́rù nǹkan báyìí wò wọ́n ní ẹ̀rí ọlọ́run sọ̀rọ̀ bàkátà yà yín pàkátà ti jọ bàkátà torí ọlọ́run lẹ́lẹ́yìn náà sí pàkátà lọ́lọ́wọ́ bá ń sọ tí ò ní ọlọ́run dákọ̀ kúntù kúntù kẹ́ra ó màá sí àwọn yóò wá rẹ́rìn gàgàgàgàgàgà torí eléyìí wà láì ṣe ìzáàbí kùrán ọ̀rọ̀ tó lé ní ìfi alkùrán sí ẹ̀yẹ ni pẹ̀lú ẹnu bákan náà ìfi alkùrán sí ẹ̀yẹ tó wá tó ń bẹ táyẹn tó máa ń fi kùrán sí ẹ̀yẹ pẹ̀lú iṣẹ́ ọwọ́ yíyan àwọn àfóun náà ń kàlẹ̀ àwọn àfóun jálàdì ẹ̀rìn so àwọn èèyàn ọ̀nà tó fi ń di kẹfìrí ọ̀pọ̀ bò háyà lórúkọ ẹ̀sìn lórúkọ nankali lórúkọ jálàbí ẹ̀rí kí ọmọ yẹpẹrẹ Qur'an kẹ ẹ Qur'an látòdì kòdì àbí kẹ ẹ máa fi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ ẹ̀jẹ̀ kínní kan ẹ̀jẹ̀ yẹlé ẹ̀jẹ̀ kẹ ẹ máa fi hàn àyà Qur'an kókẹ́ wa lọ lè wé ẹ lọ lè jù sínú sálángá àbẹ́ lọ lè rí mọ́bì kan ẹ lọ lè rí mọ́nu sàárè subhanallah ṣe rí iṣẹ́ yẹn lásán yàtọ̀ fún kó jẹ́ sẹ́hẹ́rù kúfúrú ni ìyẹn di kẹfìrí ìyẹn dá kẹfìrí wo torí ìsìyíṣẹ́ àti Qur'an ìmùtìhánì àti Qur'an ìyẹn yẹ pẹ́pẹ́ Qur'an ìyẹn yẹ yẹ Qur'an ni so ẹ wá wúlò àwọn nǹkan yìí ta ló ẹni tó ń ṣe jálà bí tìrú eléyìí ò ní wà lọ́wọ́ ẹ̀ ta lẹ́ni tó ń kó lọ́nkà lékàkiri tìrú eléyìí ò ní wà lọ́wọ́ rẹ̀ wàlá àwọn mùsùlùmí àfi káwọn lè ṣọ́ ara wa ń hmm. tá bá àfi wá díẹ̀ inta bá àfi ká mọ wádìí rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan so ohun tí wọ́n fi ń di kèfèrí lọ́pọ̀ jù gbogbo tí ń sọ yìí gan kọ́ra ẹlòmínú lékewu lékewu gẹ́gẹ́ ló ti kọ́ ló ti kọ́ lékewu ti kọ́ ní gbúdú tí ń sọ yìí so ìfi kùránù yẹpẹrẹ kùránù mọ́nà lérí kùránù mọ́nà asálángà mọ́nà lérí mọ́nà sàárè mọ́nà lérí àwọn kan yìí kùránù ni kìí ṣe pé gẹ́gẹ́ ni sọ kùránù náà wọ́n hàn àbíkẹ́ wọn hàn kùránù kẹ́ ẹ́ eh? gbèrè lẹ́yìn istihza'il Qur'an ọlọ́run bá ní abillahi wa ayatihi sí ọlọ́run sí àyà èmi ọlọ́run wa rasuli ṣé òjíṣẹ́ èmi ọlọ́run kuntum tastahzihun lẹ́yìn yẹpẹrẹ báyìí lẹ́yìn yẹyẹ báyìí la ta'taziru qad kaffartum ba'da imanikum ẹ má wulẹ̀ wá nǹkan kan sọ́mọ́ ẹ ti di kèfèrí báwọn sílẹ̀ gbogbo ẹni tó wàláhì inna Allaha yaghfiru dhunuba jami'an qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah ẹ já okùn bẹ́ẹ̀ ẹ já okùn bí kìíní yìí ẹ lọ lè dá ogun àwọn nǹkan yìí nù ẹ lọ lè dànù ẹ ẹ fàyà ẹ súnná gbogbo àwọn náà ń kàlẹ́ oríṣiríṣi ń tẹ́ ní yìí kò dáa kọ́mọ máa jogún bá rú ẹ̀ kí ojú kábúrò yẹn ọba kọ́mọ kéwòn yẹn ọba rú ẹ̀ nínú ilé yẹn ẹ̀rí ẹ̀wọ̀n ní táwọn èèyàn yọ ọ́ kó ń bẹ̀rẹ̀ òtẹ́lì mi tí ó gbà pé ah, ah, àwọn eléyìí ti ṣìnà subhanallah ẹni tó fi preserve Qur'an lẹ̀ tó wá pẹ́nu téèyàn ti rí ń bẹ̀ lásán nù tẹ́lẹ̀ kan ò sí lè jí yẹn rẹ̀ tó wà láì kékeré rí bẹ́ẹ̀ wà láì kí wọ́n mọ̀ pé abúlé ńlá ní mẹ́bí náà kàlí abúlé ńlá ní mẹ́bí jálàbí tó kún kálukú wa kálọ̀ lé wo ti ń jẹ́ ẹ̀sìn kìí ṣẹ̀sìn ọlọ́run mọ́ kìí ṣẹ̀sìn tànẹ́sì ọlọ́ọ̀sọ́lámù má náà làwọn èèyàn ń ṣe so ẹ̀sìn nǹkan míì ni wọ́n ń papọ̀ rẹ̀ eléyìí ni kúfùrù ẹ̀lẹ̀ asab wẹ̀lẹ̀ ìsìnzá fẹ́ kí a dìde kàkàkàkù ká dìde sí lẹ́yìn ọgbọ́n ẹ̀yìn àfóhùn wà sí ṣe báyà Qur'an bẹ́ẹ̀ mọ́ fi sẹ́fẹ̀ ẹ̀dàkùn torí tọ́lọ́run ẹ̀dàkùn torí tọ́lọ́run torí pé kí ni anáàtú ya'ishuna ala hadhihi al-ashya wa yamutun àwọn èèyàn ń ṣe kinní yìí wọ́n sì ń kúlé lérí wọ́n ń kúlé ń rẹ̀ ọgbọ́n kan náà a afá tó ń pè láfa ń lu yìí tí ń sọ pé irungba bí irungba wèrè ẹ dákun sí lẹ́hìá ní irungba wèrè ìgbà tí wò ó ní ní irungba fara kírísímàsì tí kò sí nínú àdéhùn ni níbẹ̀ anabi sọ̀rọ̀ sálàmù ní irungba gbogbo anabi ọlọ́run ni wọ́n ní irungba tí ìbá ipẹ́ yín tẹ́yìn àkóyà lẹ́yìn afá tẹ́yìn pẹ̀lú ilé tí gbogbo àjàgbọ́n ọ̀dẹ́ pọ́nrán yín yìí kẹ́ ẹ máa sọ badalan ìbúlẹ̀ tún bọ́ àwọn wọ́n ń ṣe so àwọn kọ́sọ̀ àwọn ènìyàn kọ́ lẹ̀ ń bù súnà nẹ́bí sọ̀lọ́ sọ́lámù lẹ̀ ń bù ọ̀tá súnà lẹ̀ ń ṣe kì ṣe ọ̀tá àwọn ẹni so kọ́nà kọ́mọ ṣáà ṣàlùfọ́ ọlọ́run bá ní wala yajrimannakum shana'anu qawmin ala an la ta'dilu tó bá tiẹ̀ lẹ́nìkan nù lè rẹ ti ń hàn lè mà àbínú rẹ̀ ń bí àbúwọ̀ ló ń bínú rẹ̀ ní pé bí ṣe ń ṣe òun ìyẹn ò wá jẹ́ kó kò nídìí kọ́ ọmọ táǹpà súnà nẹ́bí sọ̀lọ́ kò nídìí rẹ̀ kò ní ònídìí rẹ̀ ò ní dẹ̀ so torí pé kí ni ní tí wàá burú jù ni pé ẹnìyàn wàá jáde ní jáde àfa fún òun fẹ́ ṣe wáàsí ní tí ọmọ lọlé tọ́ náà ní kọ́ ọmọ lọlé tako ogun tí ń jẹ́ sọ́nà nẹ́bí sallallahu alaihi wasallam nǹkan lọ́kọ́ mọ́ṣá ṣe àánú fún wa so àwa tí a bá fẹ́ pè bí ká pè sí zero eight one zero eight five zero one three seven so láì pa àwọn kọ́ọ̀lù kọ̀ọ̀kan tí ń wọlé náà. Okay. so òun náà ni pé gbogbo àwọn tí a bá fẹ́ pè kó jẹ́ pé ìbéèrè gangan ni tó bá rú lójú nínú ọ̀rọ̀ so máa ń pèpà rẹ̀ ju pé ẹ akí yín agbádùn yín so now. wàhálà sọ̀rọ̀ ẹ kò ní ok ọ̀hún ah, já fúnra rẹ̀ ni o. Assalamu alaikum. Wa alaikum assalam tó lábàá kẹ́kọ̀ọ́. ẹ kú ètò náà jazakumullahu khairan ẹ wo ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹlákan kí ni ó lè jẹ́ díjìyà fún obìnrin tó bá jọ yí pé àsìkò òun bá tó yóò wá máa ṣe nǹkan míì lọ bóyá ó lè sọ pé òun fọṣọ àbóhùn ṣe yẹn gan-an tó àwọn kọ́kọ́ sì sọ fún un. Hmm yóò dọkọ lóhùn tọwọ pásítọ bí àsìkò òrùn ní ìfọwọ́ pé yàrá tí irun zúrí ọmọ ti ní nǹkan bíi after three. ìlú ah. ìyàwó ló lè jẹ́ fún obìnrin báwa àti kí ni tọkùnrin lè ṣe láti hmm. ṣe pẹ̀kún rẹ̀. pẹ̀lú etí ọmọ ọkùnrin ah, eh, ráre ẹ̀ṣẹ̀ lánlá ni kódà o kódà o kódà tí yẹn bá mọ̀ mọ̀ tí yẹn ò kírun yẹn tí yẹn fi jáde kó yẹn fi jáde so ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa lọ sí pé ọlọ́run nígbà ńlọ ẹnìyẹn mọ́ tó bá tó ń da tó bá tó kì gan òun náà ni pé ó le gan o kò sí gbọ́dọ̀ tó mọ̀ kì í tó ní pípẹ́ nìyẹn kó túbá kó má ṣe nǹkan báyẹn mọ́ kó lọ́mọ yá sànù kọ́kọ́ rẹ̀ náà kó má fi lọ́rùn kalẹ̀ kó má fún onímọ̀ràn kó má fún onímọ̀ràn kó fẹjọ́ rẹ̀ sẹ́ni tó báyìí kó fi sùn tó kó fi lè tún yìí lọ́mọ sàbára yìí lọ́mọ yẹn padà tó ẹ jẹ́ ká gba um, pẹ̀lú ògùn ọlọ́run ọba tó a máa gba pọ́ọ̀lù sí ẹ̀yìn ètò àwọn tí a bá fẹ́ pè mí zero eight one zero three one two four nine.